bàbá sùn nínú okùn àyà olódùmarè bàbá bó o bá délé oṣọ̀run re oṣọ̀run re o bàbá mi ṣàṣolúmọ́ ó kàn dùn mí wípé mi ò móríkì rẹ ni ọmọ ẹ̀gbọ́n líṣà bí gbogbo àkàlà bó o bá dọ́rùn oṣọ̀run re o kí gbogbo àwọn tó kù láyé pátákọ́ lè mọ̀ wípé ọ̀run nílé ayé lọ́jà gbogbo wa pátápátá pòrògodo láì pẹ́yọ ọ̀kan. bàbá ìṣògùn adá rẹ ayẹ padàgbà o padàgbò wọ́n ní kúkú òjijì wọ́n ló máa jèrè ọmọ ẹ̀ ayẹ wọ́n ló máa jèrè ọmọ ẹ̀ wọ́n ní ṣe wàhálà lásán ẹ máa ṣe kiri wo kiri káàkiri yìí ọjọ́ tán pè mí mò ń kiri lọ ni wàá dàgbà wàá jẹ wọn mọ wàá jẹ wọn mọ tó ti bọ́ ibi àwa gbé e dé hmm? wàá jẹ wọn mọ mo ti ń jẹ wọn mọ wàá jẹ wọn mọ it is well with us in Jesus' name. Bàbá dáadáa ni bàbá wa o, èèyàn dáadáa ni wọ́n, èèyàn tó fọmọdé tó kágbà tó kó gbogbo wa jọ, bàbá dáadáa ni wọ́n. Ọlọ́run kó bá wa dẹlẹ̀ fún wọn, kó lọ́ọ́ bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ àárọ̀ ìjà tí gbogbo wa wò dé tá a wọlé báyìí a wọlé báyìí a ṣojú bàbá báyìí a ṣojú wọn bí èpè wọn sùn ni mo ní à bàbá à wọn ti wà lẹ́rù kankan kódà àwa la kó gbogbo ẹrù nù pálọ̀ yẹn tá a kó pa ìjẹ́ ká pa gbogbo ọ̀dẹ̀ mọ́ à bàbá dá bàbá dá wọn dẹ̀ dá aládùúgbò àdúgbò náà tá a jọ wà irọ́ òun à òsì ó kọjá lọ bá ìdúgbò àti kí mo bá yà dúrà bàbá dá kọ́dọ̀ bá wà tẹ̀wọ́ sáfẹ́fẹ́ rẹ̀ kọ́dọ̀ bá fún yín lẹ torí gbogbo yín lẹ tọ́jú mi o mi ìdẹ̀lẹ̀ mi ìdẹ̀lẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn kí n kàn fún yín lẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀yìn oṣù mẹ́ta kí n tó fún yín lẹ̀ tí n bá ti kú o mo ní bàbá ṣé máa máa ṣẹ̀rù bá wọn mi ìlẹ̀ ṣẹ̀rù bá wọn àní tí n bá ti kú gbogbo wọn ni kọ́ wọlé kọ́ wò mí kọ́ kí mi kọ́ ṣàdúrà fún mi àmọ́ ó dẹ̀yìn oṣù mẹ́ta kí n tó fi wọ́lẹ̀ ládùúgbò yìí torí pé kí ni wọ́n tọ́jú mi dáadáa wọn ló dẹ̀yìn oṣù mẹ́ta so bàbá bàbá dáadáa bàbá rẹ̀ bàbá ò sì nẹ́bọ lẹ́rù ọ̀sìn ní tó ń tọ́pọ̀lé lórí tàbá sọ pé bóyá yẹn ni ó jẹ́ kí ọjọ́ wọn kó gùn torí náà bàbá bàbá alálùbáríkà ni ọlọ́wà tẹ wọn bàbá àtẹwọn sáfẹ́fẹ́ rẹ o á pàṣìṣe wọn rẹ o torí kò sẹ́ni tí ò kì í ṣẹ̀ gbogbo ibi tó bá ṣẹ̀ sí ọlọ́wà àforíjì wọn. àmì ìnàyà láò aṣáàbọ̀ wọn nítẹ̀wọ́gbà àní èmi gan mo sáré lọ gbé ìlùbọ̀ lọ́jà ni mo ní mo fẹ́ wá bí báyìí ni ọmọ ẹ sáré lọ gbé ìlùbọ̀ fún mi àfi tí báwa bí sọ́ọ́ ti ń sin máa fàṣà sí bàbá mi ni bàbá mi bàbá mi bàbá tó dáa. àwọn ṣòkù bàbá lọ́wọ́ o àwọn ṣòkù bàbá lọ́wọ́ o iṣẹ́ ìdí ti pín o ti lọ o ṣé o ti yé. ẹni tó ń bá mi sọ̀rọ̀ sọ fún mi wípé everybody ti rẹ̀ pọ̀ pẹ́pẹ́pẹ́ ẹni tó ṣe gbọ́